gẹ́gẹ́ bí ọba àlékiọlá bó ṣe dá wa ọ dá wa lẹ́dàá tọ́jẹ́ sí wípé àrọ́rọ̀ kúò níbi á jẹ àmú àná àlò àgbọ́ afẹ́ di nǹkan kan nílé ayé eléyìí ló mú púpọ̀ nú àwọn ọmọ ènìyàn nàrúhù wà nàkùdù lè ha jàtìnà ni. lórí bùkátà tá a fẹ́ jẹ́ ìta fẹ́ jẹ ìta fẹ́ dà wahajatu man aasha la tanqadi bẹ́ẹ̀ sì ni tá a rí ajẹ́ láyé yìí àtúmọ̀ wòmí wájú pa afẹ́ jẹ bẹ́ẹ̀ yẹn bá ti ń sẹ̀mí bùkátà èèyàn ò lè bí alẹ́ ayé èyí tó jẹ́ dùn nílé ayé ọmọnìyàn lójúpọ̀nà wípé a máa wá ń dà tàbí ń jẹ́ nílé ayé bá a bá ti jí lówùúrọ̀ oníkálukú wọn ti máa sá lókè á máa sá lọlẹ̀ á máa lọ á máa bọ̀ látara tá a fẹ́ jẹ gbogbo tá a sì rò pé a fẹ́ jẹ a fẹ́ jẹ yìí a fẹ́ jẹ wọ̀nyí ṣáájú kéènì àtẹ̀yìn ó délé ayé ta'ala ló ti kọ́ nínú kádàrá àti èbùbù ti bù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 ọba yìí ọlọ́gbára àti sentẹ́ẹ̀jẹ ntẹ́ẹ̀jẹ kó ṣe fún yín yóò ṣe ẹrísìkí ìjẹ fún yín ẹmọkẹmà kama yẹrùzùkù tọ́yà gẹ́gẹ́ bọ́lọ́hún tí máa ṣàṣìkí ìjẹ ẹ̀mú fún ẹyẹ ẹyẹ lásánlàsàn tẹ́kìlù hamason ẹyẹ tí lè ọmọ ní àárọ̀ lẹ́ni tí ó panú.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

èyí tẹ́ni kọ̀ọ̀kan wọ́n mọ̀ ní pásíkì tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí àlùfáà ọ̀rọ̀ ibùnú Mas'ud ó ní ká má fìbínú ọlọ́run wa lẹ́rẹ̀ júrù ń hẹ́rìsùn àrísìn gbé yẹn ti wulẹ̀ kó lójú kòkòrò tó ọlọ́run ní sásìkí ìgbáralé ọlọ́run ló lè bòyàn láṣìírí kìí ṣe ìgbáralé àṣetọ̀ ìsojú kòkòrò ẹni ó mojú kòkòrò ó ṣe jù láyé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 àtẹwọ́kùlù àlọ́lọ́ tààlà mọ́tòlábùnà àwìn kéèyàn gbára lé ọlọ́wọ́ ọba tọ́lá rẹ̀ ga mọ́tòlábùnà àwìn ohun tó tóbi tá a béèrè lọ́wọ́ mùsùlùmí ni ọlọ́run béèrè rẹ̀ ọ̀pọ̀ wọ́lá sí ẹ̀ nínú surat Hud àyà ọgọ́rùn-ún kan àti mẹ́tàlélógún ọlọ́run ọba àlékiọlá sọ fún a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ní walillahi ghaibu samawati wal ard. gbogbo tó pamọ́ ní sánmà méjèèjì àti ilẹ̀ ọlọ́run ní èmi ọlọ́run mọ̀ máa wọ ilé ìyẹ́rìjì ulẹ̀ amúrúkúlù gbogbo ọ̀ràn yín pátá ọlọ́run lébi èmi ọlọ́run ọba ní bẹ́ẹ̀ kí ni mò ń gbogbo ọ̀ràn yín padà bọ̀ wá bí mi ọlọ́run ẹ mí gbogbo ọ̀ràn yín ẹgbẹ́ ọlọ́run lọ́wọ́ tẹ̀wọ́ kẹlẹ̀ àlè ọlọ́run ẹgbọ́n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 ọlọ́wọ́n ọba tó jẹ́ pé kìí kú nígbà kankan wasabbih bihamdi ọba yìí náà ni wọ́n máa ṣàfọ̀mọ́ máa ṣàfọ̀mọ́ fún ẹyin fún orúkọ rẹ̀ ẹyin forúkọ ẹ̀ kafa bihi ọlọ́run ọba mo tó lẹ́ni tẹ́ lè gbogbo tẹ́ ń gbogbo ẹ̀ yín gbogbo kò èmi ọlọ́wọ́ ọba yín fún yín nírò rẹ̀ níbòmíì ọlọ́run ní wàtáwàkàlà alọ́lá ẹgbàrá lọ́lọ́run wákàfà billahi wàkìlà ìgbàrá ọlọ́run yìí lórí gbogbo ọ̀rọ̀ ẹ̀dá ó ṣe pàtàkì ọ̀kan nínú àwọn aṣíwájú wa ọgbà wa látọ̀dọ̀ aṣíwájú ẹ̀dá anábìwá Muhammad anábì sọ fún wa pé yẹdùkúlù lè jẹ́ nẹ̀ta àkúwàmùn àwọn èèyàn kan wà àlìjẹ́nu ọlọ́run àkúwàmùn irú àwọn èèyàn wo ni àfọ̀ ìdàtú òmù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 سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين